dálẹ̀. tẹ̀lé tìbí mi rọ̀ rọ̀ rọ̀ tẹ̀lé mi. ẹjẹ ti fi ilé ìsìn ṣẹṣẹ ojúṣe ṣẹṣẹ ọmọdé. ládùúgbò dòdò ládùúgbò. anyway sọ bọ́ bá ṣe mo. ẹ̀fọn ni ẹ̀fọn ni ó fò kiri ẹ̀ wò ẹ fún ni. mo máa ní láti lè kọ́ wọ́n bá mi fi mi géètì pé bàǹgbà yẹn kí ló dé bá lọ ṣe wọ́n rẹ̀ fọ́n everywhere. kò yé mi. lọ́sàn-án gan. jésù ló kọ orúkọ mi nọ́mbà wá ni mo jẹ́. Oh yeah, exactly. Olórí burúkú, olórí burúkú.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 àwọn tó kù yín dà ṣé wọn ò sọ fún yín pé gbogbo yín ni mo fẹ́ bá ṣe pàdé lẹ́nìí ni Sàámú ṣe ò sọ fún wọn ni. eléyìí mo tiẹ̀ sọ fún un mo sọ gbogbo mo dẹ̀ sọ fún eléyìí mo ní gbogbo àwọn tó kù torí nọ́mbà gbogbo èèyàn ló mọ̀ ó ní nọ́mbà ọlọ́pàá ó ní nọ́mbà adájọ́ bó ṣe wà ó ní nọ́mbà wèrè bó ṣe wà kò sí nọ́mbà ẹni tí ò ní ládùúgbò ẹni ẹlẹ́ni tó bá kọjá lọ báyìí ó máa gba nọ́mbà ẹ̀ ọmọ ọdún méje tó bá ṣe ra fóònù fún wèrè yọ síbi máa gba nọ́mbà lọ́wọ́ ẹ̀ hmm. mo ní kó pe gbogbo àwọn tó kú o wípé láńlẹ́dì bob bílẹ́ẹ̀nì láti wá ṣe méjì pẹ̀lú wa mo mọ̀ kó ló má sọ fún ọ pé ẹ má wà ẹ má wà kò ah. important kò ah. important eléyìí. Ah, ẹ wo èmi kọ́ omi ìsọ kankan fẹ́yàn kankan o. ẹ eh, wo wo wo wo wo mi ò tiẹ̀ bá yín lẹ́jọ́ rò ṣé ẹ rí gbogbo yín tẹ̀ wà nílé gbogbo yín lè máa kó jáde ẹ má ṣe hàn án lọ́la láìla. gbogbo onílẹ̀lẹ̀ ti bàjẹ́ ẹ̀ sanwó omi ẹ̀ sanwó iná ẹ̀ tún léṣe iná àwọn gbogbo léṣe rí. ṣé obìnrin ni obìnrin ni obìnrin ló máa ń tún léṣe jù káṣí sọ pé àwọn ọkùnrin àwọn èèyàn náà yọ̀lẹ̀ ṣé tó yẹ kẹ́yìn obìnrin kẹ́ẹ̀ tún máa tún léṣe ni ọlọ́lọ́wọ́ bí inú yàrá gbọ̀ngàn ṣe máa rí. kò ní neat kò neat kò neat àti tó bá fẹ́ bèbú ló máa neat wèrè èmi ni mò ń gbálẹ̀ èmi ni mò ń fọ tọ́lẹ̀tì èmi ni mò ń fọ kíṣì. Ah, ah and wọ́n tún máa ṣaṣọ síta èmi ni máa ń kà ah, ah. wọ́n máa bú mi báyìí mi máa ṣe ni mi ò sọ á. wọ́n fi wọ́n lẹ̀ ẹ máa kó jáde kúrò lẹ́yìn. ẹ wo tí bá kúrò ń bíbá yìí kó síbi tí mo fẹ́ kó lọ ẹ jọ máa. ṣé wọ́n sin bí ẹ mọ́ bí ni. wọ́n rí mọ́ bí màá. wọ́n sin èmi ni màá wú. gíga náà máa fi yọ orí ẹ burú. máa wú bẹ́ẹ̀ máa sọnù ebi ilé ló wà ládùúgbò yìí ẹ kú lọ́wọ́ lè mí. tó bá jẹ́ pé lóòótọ́ ló rí bí ẹ mọ́ bí ẹ má wòrí ẹ má wòrí mà á lè wo gbogbo léyìí ká lè yọ bí ẹ tán ká yọ bí ẹ èmi mọ ibi tí ibi ẹ̀ wà tó bá jẹ́ pé ibi ẹ̀ wà ń bí màá bẹ́ẹ̀ yọ̀ dànù jọ máa mú mú ṣẹ̀ṣẹ̀ kú délé ni kò tí ì pẹ́ kú síbi tí mo fẹ́ máa wálé kiri àdúgbò. ẹ ẹ ó ṣe kó débí nígbà tó wá kó débí yẹn ṣé wọn ní kó wá bàbí jẹ ni. kó má tún léṣe ṣé nígbà tó fẹ́ gba léṣe mi ò sọ fún yín pé ẹ wo tó ẹ bá tiẹ̀ jẹ mí lówó òlé kékeré nìyẹn ẹ bá mi tún lé mi ṣe kẹ́ ẹ sanwó ná kẹ́ ẹ dẹ̀ sanwó mi. mọ́ mi wẹ jọ torí ọ̀nà mo síbi ta fẹ́. gbẹ́gbẹ́ gbẹ́nu burúkú sọ̀rọ̀ wá yẹ ẹ lọ síbòmí ó máa kó òun lẹ́yìn gbogbo yín pátápátá ni máa lé dànù màá wá gba èèyàn tuntun ẹnìkan ṣoṣo ló wà responsible nù yín tó jẹ́ ọmọ alálùbáríkà tó wọn máa lọ sókè tó ṣì máa máa lọ sókè sókè ni ó ní ọmọ Sàámú yìí. mi ò tiẹ̀ kì í ṣọmọ mi ò ṣọmọra náà máa fi rólúwẹ̀ fún nìyẹn bàbá ní kẹ́ pé mi àbọ̀ ń kú. ọ̀lẹ́sìn gbọ́ yẹn owó ilé ẹ̀ ó tún san lásán lé ó ní ẹran tí ọjọ́ tí ọjọ́ kan báyìí tẹ́ pè mí tẹ́ lọ́mọ yín kógo lórí à. tẹ́ ní pé kí n sáré mo owó owó lè wá. mo tún yá mo tún yọwọ́ gúlọ́wọ́ ẹ̀. tí mo fún yín five thousand sí nígbà tọmọ yín kógo lórí àgbà yẹn. ó ti yé mi ó ti yé mi. ẹ wá lẹ́yìn lọ ẹjọ́ máa ẹ wo ilé yìí ẹ wo ilé ìtura ni ṣẹ́rí àtìgbà tí mo ti kó dé ibà business mi move everything tí bá ń ṣe ló ń lọ déédéé a lè lọ kó délé mi ní ìsìn báyìí kí gbogbo ẹ̀ tún dàrú ẹjọ́ máa. ẹjọ́ tó rọ̀ lọ ẹ bá mi ẹ bá mi dáríjì wọn ẹ bá mi dáríjì wọn ẹ má ti lé wọn sìn ẹ má padà lé wọn ẹ má padà lé wọn bọ ẹ má lé wọn báyìí. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. ohun tí mo fẹ́ nìyẹn jọ. ọ̀dà tí ìbáyẹ̀ kò sọ̀rọ̀ ẹjọ́ mbẹ́ o tó bá ti lè pè mí pé ẹ tún ti bẹ̀rẹ̀ o màá ní kó lè ń jáde kí n tó débi àrárá ló ti máa lè ń jáde ṣé kí n wá fi kan kún àtagbára àtàṣẹ ó di wọ̀ nínú yàrá Sàámú. agbára àtàṣẹ ó di wọ̀ nínú yàrá mi. ó ní níbi tí inú mi dùn dé lórí ọ̀rọ̀ Sàámú tó bá yẹ kó ṣe lọ́lọ́run ṣe bí mo kó ṣe mí bí mo ṣe ń fẹ́ ni màá ní kí Sàámú kó fọwọ́ mọ́ lẹ́yìn. ẹ tẹ máa padà sí bẹ́ẹ̀ náà ni ẹ máa yọ̀ǹda ilé fún mi jẹ́ yìí torí wọ́n ti mọ ilé ìmọ̀ mi bíi star gangan ní ilé ìjẹ́ pẹ̀lú mi ẹni pé máa ń tọ́jú ẹ̀ dáadáa. ìwọ náà mọ̀ pé eléyìí eléyìí kékeré lélẹ̀ inú oore tọ́lọ́ ń ṣe fún mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo mọ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀ ilé aṣẹ́wó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní. ẹ jọ máa má bínú mo rí wọn ti da yín láàmú ẹni pé jẹyìn ti rú ẹ má bínú ẹ jọ ṣẹ ní ẹ má bínú ẹ má bínú inú ti ń bì yín ah, ẹ má bínú ẹ jọ ṣẹ ní dìbí ìsẹ̀mú díẹ̀ sẹ̀mó díẹ̀ kọ́kàn ṣàbí ìpọ̀nmọ́ sí àti tọ́kì kan wá fi bí abọ́dì kan fi ráǹdẹ̀ tó ti yé yín. inú yẹn ń bí mi mi ò jẹ. ẹ ẹ jẹ irú òwe kí jẹ́ gómìnà ni máa lọ ṣèwà máa pè kan nù wọ́n sì tó máa ṣe ń sìn sìn sìn sìn sìn sìn tí ò bá ṣe ń sìn agbára tàṣẹ tẹ̀ ló diwọ̀ lọ́dọ̀ mi yẹn ó ti bẹ̀rẹ̀ nìyẹn. ẹ má jẹ ẹ ṣe. ọba mi wá nǹkan tútù náà ṣe. yọ sí bí ó yá mọ bó ṣe máa lọ ṣe oúnjẹ fún ìyá o ti gbọ́n tí mo sọ wàá ṣe sẹ́gun díẹ̀ àtẹ̀fọ́ àti pọ̀nmọ́ àtàbọ́ọ̀dì àti tọ́kì wàá ṣe gbogbo ẹ̀ two plate ló máa ṣe o. kí sẹ̀mú yẹn kí sẹ̀mú yẹn kó fẹ́lẹ́. kí sẹ̀mú yẹn fẹ́lẹ́ ìjọ bá ṣe fìyà ló máa ṣe fèmí náà ó nìyẹn torí agbára àtàṣẹ wọn ló dìbò nínú ilé mi. hello hello hello lèmi ń sọ mo ń bọ̀ mo ń bọ̀ eh, mo ń bọ̀ bọ́dà anítalẹ̀ béèrè bọ́dà yìí mo ń bá sọ̀rọ̀ anítalẹ̀ béèrè. àǹtí ẹ fara balẹ̀ kẹ́ ẹ ní sùúrù bra Sàámú ni mò ń béèrè àwọn ni mò ń jókòó dé mi báyìí. bọ́dà Sàámú lẹ̀ ń béèrè bẹ́ẹ̀ni lẹ́kọ́ àmà lọ́wọ́ lẹ́kọ́gi sílẹ̀ ẹ gbà mí. pẹlẹbẹ kí ló tún ṣẹlẹ̀ wá síta ni. yọ sí bí àbàdà fún yìí bọ́dà yìí mo rí bíbá mo dẹ̀ ń bí wọ́n pé ta ló ń wá wọn dàbí lọ́wọ́ ní bọ́dà Sàámú làwọn ń béèrè. ọ̀pọ̀ ṣe o o mọ ṣe péré gidi ní ẹ o mọ kankan. Ah, ah. bá ṣe ròyìn ẹ fún mi kọ́ ni mo rí. ra Sàámú ẹ kàn dáhùn jókòó síbẹ̀ látẹ̀ kan ni ẹ sọ jẹ́ tí wọ́n ṣe ń gbà yín dà mo kàn jókòó síbẹ̀ for nothing ni. Ah, mi mọ̀ pé táwọn kábíntà tiẹ̀ ni mo bóyá ń sọ èso gbogbo èso gbogbo ṣé táwọn ni ẹ àbí o jẹ́ táòtù o jẹ́ táòtù o ti débi ná iṣẹ́ tí mo fẹ́ gbé fẹ́ wá ṣe lọ́kàn yàrá méjì pa nínú bí. àwọn yàrá ò bẹ́ẹ̀ kàn pa. wo bí yàrá wèrè ló máa kàn pa yọ sí bí kán yàrá ẹ̀ pa. àtẹlẹnu pẹlẹbẹ òsì ọmọ pẹlẹbẹ burúkú yìí kò sí nǹkan kan tó wà lára ẹ̀ tó wúlò àwọn méjèèjì ló máa kán yàrá wọn pa àwọn méjèèjì ni. ibo ni yàrá wà yàrá wo ni mẹ́kùn pàmbẹ́ ṣàgbọ̀tún ló wà ní àbápọ̀sì. wo bí you will google it if you go straight by the right is the yàrá of this were yoshibi yàrá tèmi ló wà jẹ títúkà níwájú ẹ yàrá tèmi ló wà lọ́wọ́ òsì by the left no last yàrá tó tẹ̀lé right yẹn ni yàrá wèrè àjẹsítíkà yàrá tiẹ̀ ó ní tèmi wà wọ́n bí kó lọ́kàn pa. bùrẹ́ sáwọn ẹ má bínú ẹ má bínú bùrẹ́ sáwọn ẹ má bínú. brasa wo mo ti wádìí káàkiri gbogbo àdúgbò mo dẹ̀ ti mọ̀ pé ẹ gbogbo wa lọ nínú ilé yìí ó kí ló dé tẹ fẹ́ràn kí máa ní wá lára. jíkòtò. kí ló jíkòtò lára mi báyìí. àmíràn lé ẹ̀fọ́ ni tí míràn ẹ bá fọ́ òde lọ́wọ́ kékeré kó máa yẹ̀ wò ìwọ òròjú ẹ ní òròjú ẹwà tó kù tí ẹ̀wẹ́ tó wà lẹ́yìn ẹ ó rí floodlight ni wojú ìbàfọ̀ wọ́n bẹ́yẹn rí bí floodlight mọ́tò wojú àwa tó kọ orí pé tiẹ̀ jìn ó jìn àwọn wèrè yìí tó bá jí làárọ̀ kùtùkùtù wọ́n á rí mi tí mò ń lọ wọ́n wá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n á kọ̀ kò ṣe kọjá wọ́n á ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ò rí mi àwọn eléyìí wo wọ́n máa kan yàrá yẹn. èrà ah, ah, dáradá òṣì òṣì ò dánilẹ̀ pakọ́ èrè yàn bá gbé o èrè yàn bá gbé wọ́n sọ fún yín èrè yàn bá gbé. ok tí ah, mo fẹ́ rè ní àràárọ̀ kó tó di pé ẹ bá ẹ̀dá alààyè kọ́kọ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ gbọ́dọ̀ wá sínú yàrá mi kẹ́ ẹ̀ kanlẹ̀kùn ọlọ́wọ́ ní jẹ́ kí n fẹ́ yín o ẹ̀yin méjèèjì kò sí nǹkan kan tí ì máa ń láìkì lára yín lára obìnrin o kò sí lára yín àmọ́ nínú ilé ẹ gbọ́dọ̀ respect mi etí yín ò lè fi gbọ́ nígbà tí lálejò wá sọ wípé àti agbára àtàṣe ó di wọ̀ nínú yàrá mi tẹ́ ẹ bá ti wá dénú yàrá mi láàárọ̀ ẹ máa kí mi bí baálé yín olówó orí wa o ṣé ò sùn dáadáa o ṣé ò lálàkàlà irú ẹ̀ láwo ló lá màá ṣe wàá sọ fún yín irú oúnjẹ tí mo fẹ́ jẹ àìṣe bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ wọ́n máa kan yàrá yín pàdé èmi ni mo sọ bẹ́ẹ̀. bàbá Sàámú ẹ wo gbọ́dọ̀ tẹ̀sí láta àwọn bàmí lára bọ́dọ̀ tẹ̀sí ọmọ ò lè ṣe o èmi jẹ́bi ọmọ ọ̀dọ́ yín náà mo jẹ́bi kúkú inú lẹ́yìn kí ló dé. ó kì í ṣe ọmọ ọ̀dọ́ mi ó ṣe kúkú mi omi kẹyẹ ó yá wà lọkọ bá. Malaika eh sista ah ó ṣe olúwa eh sista. Mm. <laughs> mo mọ̀ wípé wíwá tí mo wá síbi ìbà ilé ni ó ní ìtumọ̀ <laughs> sista ẹ̀yin á bá olúwa rìnrìn àjò fún òru mẹ́ta gbáko <laughs> ah sista pẹ̀lú àdúrà àti àwẹ̀ kíkankíkan eh mm sista ẹ̀yin ò gbọ́dọ̀ ní àlejò kankan fún alẹ́ mẹ́ta yìí tẹ̀yin á fi bá ọlọ́run rìnrìn àjò yìí ẹ ò gbọ́dọ̀ ní àlejò kankan ah eh, o ṣé olúwa mm. ah sister mi sister, níwọ̀n ìgbà tí ẹ̀yin bá ti gbọ́ ohun tí olúwa sọ níwọ̀n ìgbà tẹ́yin bá ti gbọ́ nǹkan tí ẹ̀mí sọ mo ní ìgbàgbọ́ pé àdúrà yín á gbà olúwa sì ṣẹ́gun fún yín ah àlàáfíà ah àlàáfíà. rẹ̀ mo á lọ síbi ibi tí wọ́n dókè wà mo á ń wá ìrò ìrò mo á mi ìrírò bẹ́ẹ̀ eléyìí mo rí ni mo fi ni mo fi lọ́ra mi torí bí ni màá sùn. ibo lẹ máa sùn. ibi orí bèjì orí bèjì ni màá sùn èmi máa sùn bí èmi lọkùnrin ìwọ máa sùn ibẹ̀ yẹn kí n lè protect ẹ lóru. àwọn ah, bọ́dá Samuel lè sun bíà bọ́dá Samuel lè sun bí jàre ah, ẹ lè sun bíà wọ́n dẹ̀ ti ní kí n má gbàlejò. Ah. orí o èmi ò lè sún bí. ọgbọ́n tí láńlẹ́dì sọ tó ní gbogbo agbára àtàṣẹ ó dì wọ̀ nínú yàrá mi mo rò pé ò ní láàkàyè kò sí yàrá tèmi ò lè sún ibi tó ṣí sí mi lára lálẹ́ láti sùn rè ó ní mo dẹ̀ ti wọnú yàrá kó tó di pé wọ́n fúnra rẹ̀ dé ojú màá sùn ebi ni. bọ́dá Sàámú èlé sún bí bọ́dá Sàámú ẹ̀jọ̀ èlé sún bí èlé sún bí ẹ̀wò. kí ló ní sí mi èlé sún bí kí ló dé tìbí lè sùn bí. ẹ ní sùúrù bàdásà mú ẹwọ mo ń ṣe àdúrà lọ́jọ́ mẹ́ta kan ẹni dẹ̀ lọ́jọ́ kẹta wọ́n dẹ̀ ti ní kí n má gbàlejò ẹ jọ̀ọ́ bàdásà mú ẹ má dé léṣù lẹ́yìn mi ẹ ṣé o kò ní láàkà ah. wọn ní kó o má gbàlejò èmi wá jẹ́ bí àlejò débi àtẹ́tà àtijọ́ wà nínú létí pẹ́ èmi làlejò wọ́ọ́ wọ́n ní ohun èèyàn olówó ọlọ́run ríbi bí áńgẹ́lì tó fẹ́ fàṣẹ sáàdù ẹ̀. Ah, ah, olóhùn olóhùn àyà mi ya sátani báyìí olóhùn wá nínú ẹ̀dùn. ọmú mi ni sátani tí màá ṣí méjèèjì rẹ. sani sátani mo lọ sàmú ah, eh. mo lọ sàmú èbó jẹrẹ mo lọ sàmú èlé fún bíyà. mi lè bó jẹrẹ mi lè bó jẹrẹ. ẹ eh, lè fún mi lọ mo lọ sàmú ẹ̀dùn mo lọ eh. oh wo bí ohun tí mo fẹ́ ní kò ṣe fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ oní kó bá mi bomi sí ìbálùwẹ̀ kí n wẹ̀ kí n tó wá sùn lẹ́bí dọ̀tún ọlọ́run tí ó lọ́bẹ̀ tí ó lọ́bẹ̀ yàtí bí tí ó lọ́bẹ̀. ẹ wo bọ̀dá Sàámú ó yẹ̀ṣẹ̀ yé mi pé eléṣù lẹ́yìn mi òun gangan ni bọ̀dá Sàámú ẹ̀sùn. wọ́n bí mi ni kó má gbàgbọ́ ẹ wọ́n sí bí má gbàgbọ́ ẹ jẹ́jẹ́ lọ bá má gbàgbọ́ ẹ jẹ́jẹ́ ibi tí mo kọ̀ fẹ́ sùn rè mí ìní disturb ẹ kí wọ́n náà má disturb ẹ mi mo kàn fẹ́ sórí ó ní pílò méjì ẹran ló ní èmi dẹ́ gbójú mo gbójú fóònù náà mo ti wà òkè báyìí èmi rè wá sóbì wá sóbì má gbàdúrà mi. ó dà bọ̀dá ẹ ṣe ó dàárọ̀ ah, ẹ lè fi ti yín kó bá tèmi. yọ síbi. Ah. guys guys ilẹ̀ ní màtún ti ń ṣù ṣé bá ṣe máa máa dúró ní táà ní rí ọmọ tá a fẹ́. Ah, ní sùúrù kò calm down ilẹ̀ oníwò ló ń ṣu fún. ẹ wò ẹ wò ẹ wò ẹ dákẹ́ ariwo tẹ́ ń pa yẹn o ẹ dákẹ́ ariwo tẹ́ ń pa yẹn ẹ má fariwo disturb brain mi ṣe ti gbọ́. Ah. ẹ wò ọmọ kan ló ń bọ̀ yìí ọmọ ilé ò lè lají lára jàre. Eh, eh, má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká try ẹ̀ ṣe Okay. ẹ jẹ́ ká try ẹ̀ hello young lady ẹ ká sọ̀rọ̀. Emma má you are so beautiful ah ẹ ká sọ. alápọ̀nlé ni lady àpọ́nlé wà lára ẹ̀. well guys guys guys ẹ uh, eh, cool down ah, mélòó nínú mélòó mélòó àwọn beautiful girls báyìí ọmọ máa fún wa ṣàkọ́ni man eh. ah, wo Ah, yeah. hello young lady má jẹ́ kí ẹ̀rù bà àwa láti take time but bá ṣe rí ẹ tari pé ojú ẹ gún régé ó dùn ní ọmọbìnrin a ṣe wò ó pé bíyà tó bá ní one or two things tó ń ṣe jẹ́ ká kọjọ́ hang out àbí. ká hang out. ẹ now like kókò tẹ̀lé wa jáde ká ṣe fàájì fún ẹ. kí n tẹ̀lé yín jáde bíi ti báwo ṣé torí pé ẹ ti dá mi dúró mo ti dúró mo ti rẹ́rìn sí yín ẹ náà sí mi mo náà sí yín padà ṣé ẹ ṣí eré ni ah. ṣé mo jọ aṣẹ́wó lẹ́gbẹ̀ẹ́ títì ni ah, kí wọ́n nu mọ́tò kájọ hang out lọ síbo baby calm down. calm down òṣìwò lẹ́ ń sọ fún mi ah irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn ah ah kí n dúró fẹ́. no na ní kókó kọjọ ṣe fàájì ni. fàájì orí burúkú wo ah, ah. ọ̀kadà ọ̀kadà ọ̀kadà ọ̀kadà adékọ̀yà. adékọ̀yà No, tẹ̀gí ẹ o. Ah, ẹ wo mi sójà rẹ ló wà kò tí ní kò wọ́n ti ọ̀pẹ́ ni sójà rẹ rí wọn àwọn lè ṣe àwádàánú ẹ rí wọn bá ṣe rí. bẹ́ẹ̀ lọ́mọ àlọ́ orí nígbà tí mo ṣèkì ẹni it make sense. ọmọ yìí ti lọ náà. Oh God, oh God. Ẹ ká sọ. Ẹ ká sọ. Ẹ jọ mi rò bóyá notice pé à ń bá lady kan sọ̀rọ̀ níbi ìbàdí tó bọ̀kadà náà sísè. Mo rí ẹ̀yìn mẹ́rin náà lẹ́ẹ̀kan. Ṣé kìí ṣe lady tó wọ orange colour yẹn? Òun gangan ni. Yes. Ó wọ orange ṣòkòtò báyìí. Yọ̀ṣíbí nìyẹn. Eh. Yọ̀ṣíbí lórúkọ wọn. Àwọn ò tiẹ̀ mọ orúkọ ẹ̀ eh, náà. Kí lè wá fẹ́ gangan gangan? Ẹ eh, èèyàn wa ni, a kò fẹ́ mọ ibi tó ń gbé ni. Ah, ah. Ilé Yọ̀ṣíbí jìnnà sí bíbá bíi street kẹfà síbi táwa yìí Adékọ̀yà street ibẹ̀ ló ń gbé. Adékọ̀yà street bẹ́ẹ̀ni ó jìnnà síbí ó jìnnà gan. but àǹtí ṣé ẹ lè mú adébẹ̀ ni. kíkọ mú yín débẹ̀ just like that. ẹ nù. Ah, mi ìráyè o ẹ má bẹ̀rẹ̀. sísítà ìjọ àǹtí àǹtí ìjọ kẹ́kọ̀ọ́ mú adébẹ̀ ni. ẹ wá ẹ wá ẹ wá ó ti fún wa ní info àwa ni ká má gọra wa. do ó ló jìnnà gan ṣùgbọ́n ó ti sọ orúkọ street yẹn fún wa Adékọ̀yà street. ok movement movement. kí wọ́n lè not possible that Sàámú wò ó fàyàn wá wàláì ẹ̀yẹ máa wò wọ́n á tó bọ́lẹ̀ ẹgbẹ́ táṣọ máa gbowó máa gbowó lé máa gbowó aṣọ ó fàyàn pa mi ò mọ wàláì mi ò mọ mi ò mọ. òkúta ń bẹ lọ́nà rọra mi àgbẹ̀ ẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan òkúta ń bẹ lọ́nà rọra mi àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan. orí ọwọ́ lórí rẹ̀. a ti mọ a ti mọ ọ̀tún wá a ti mọ. orí ọwọ́ lórí rẹ̀. a ti mọ. ẹ wo bí ṣé máa kọ̀ntínú òṣìṣẹ́ ìṣe yìí abẹ máa stop ẹ̀ náà kí lè béèrè béèrè nígbà tá a rí yín tẹ ródédé tẹ kàn dúdú báyìí a dẹ̀ rí yín béèrè ọláṣẹ ní kápọ̀ yín lé káyẹ yín sí pé bó ló dà ibo lẹ ń lọ tó bá jẹ́ pé bò ló dà yẹn ó lè béèrè yẹn kó tó di pẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣòṣì tẹ̀ ń ṣe yìí mo dẹ̀ rí pé òun ẹ fẹ́ dà díẹ̀ nínú orin bóyá kó lọ bá ìlàdé gétọ̀ àwọn ọmọ ẹ̀ tó bá ìkòkò lọ máa kọ́ orin lọ́dọ̀ wọn á sí èrè ẹgbẹ́ ọmọ náà yín olóṣèwẹ́dì lẹ́nu ìyá ẹ̀ ló ń tà gbó ní junction yẹn gbogbo àwọn landlord àtàwọn tá a jẹ́ shift tenant gbogbo wa ni wọ́n fún aṣọ aṣọ tó fún àrè ó la rán yìí gbogbo yín ò ronú orí yín ilé mọ̀ṣúlẹ̀ ṣe ń bí tẹ́yìn náà bá ṣe nǹkan rẹ tẹ́yìn bá pè wá múra dẹ́dẹ́dẹ́dẹ́ báyìí pẹ̀lú orin òṣì tẹ́ nǹkan tẹ́ ń ṣàbòsí wèrè. bọ̀dá Sàámú bọ̀dá Sàámú ẹni sùúrù ẹni sùúrù ẹ tẹ bá kọ àfẹ lọ pàtí o bá ṣọyún ṣe fáì tó tó rẹwà. ò ṣe lógo tèmi nìyẹn o n tó fi bọ̀n mi ni o. Ah, ah, bọ̀dá Sàámú ẹ taṣọmọlẹ̀. ẹ ṣe lẹ taṣọmọlẹ̀. ṣé ìyá wèrè síbẹ̀ yìí lẹ kọrin fún mi sì tẹ́ ẹ ní òkúta ń bẹ̀ ẹ lọ́nà rọ̀rọ̀ mi à gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan mo rò pé tasọ́lẹ̀ kí n má bàa tòkúta mọ́lẹ̀ ni kí lè bá sọ ṣe. owó la ní ẹ fi sí owó ni. kébè fowó sí. bẹ́ẹ̀ni <laughs> ẹ̀yin tájọ lẹkẹbi fowó sí kò ní dáa fún yín orí yìí ti bàjẹ́ dáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fowó sí àwọn olùdíje ẹ̀sìn sọ́ṣọ̀ èmi àfowó sí ẹ tún ti ń dọ́gbọ́n ṣe báárà nínú ilé o. mo ti mọ ẹ ṣe pọ́nlé níbi tàjẹ́ lọ ẹ máa tẹ́bọ̀ ń bẹ̀ níṣẹ́ ti gbọ́. ọ̀jà rárá wọn ti ẹ̀já. kí ló táwọn eléyìí ń sáré báyìí kí ló tó ń sáré báyìí. yìí yìí yìí yìí yìí ẹgbẹ́ jọ má bínú ẹ̀wọ̀n ẹ̀dọ̀ mi ti fi láyà ṣe. ẹgbẹ́ ah, ẹjọ́ má bínú. ẹ̀dọ̀ ẹ̀dọ̀ mi ti fi gbẹ́ra ṣé má bínú má bínú ni mo fẹ́ jẹ́ ní àbórí yìí burú dànù abẹ́ ṣí èrè ni ẹ má sáré òṣì ẹ má sáré òṣì ládùúgbò ẹ̀yin dẹ̀ ti sáré bọ̀ ẹ ti rí pé omi wà mí good driver ni mí mo ṣe wà yìí ẹ ọ̀rá slow down ẹ wọ́n mọ̀ mọ̀ ta omi sí mi lára wá ní kí n má bínú kò ní yẹ yín. ẹ̀gbọ́n aṣọ yẹn máa tẹ́ bá bá mi sọ bẹ́ẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ wọnú mọ́tò tẹ́ lọ ẹ̀rí ẹ̀ lè l'accident. Ah, kílẹ̀ kílẹ̀ ń sọ kílẹ̀ ń sọ ibà ń bẹ̀yìn. ẹ lò láṣọ náà aṣọ wo ẹ lò ní. kò yé mi o. aṣọ yìí lọ́jọ́ yìí twenty thousand naira ni mo mú aṣọ yìí mo lè mú fún tẹ́lọ̀ mo fún ní five thousand inconveniences mi five thousand ó jẹ́ twenty five thousand tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fún mi lówó yẹn ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ aṣọ funfun tí mo wọ̀ aṣọ ọ̀ṣun tí mo wọ̀ tẹ́ ẹ bá wọ ọdún mọ́tò ìjọba lọ ẹ máa last date. Ah, ẹ̀gbọ́n kí ni nǹkan tẹ́ ń sọ yìí. ẹ wá ẹ̀rù ti ń bà mí àwọn tó bá ti wá aṣọ funfun ẹ̀rù wọn máa ń bà mí. obi wọn ò lóògùn kankan wà calm down ni wọn ò lóògùn kankan wọn ò lóògùn kankan kò calm down ni ṣe ti gbọ́ mo ti fi ọwọ́ kan ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀gẹ̀rẹ́ àfọkọ́yẹ̀rí alápòkà mo ti fi ọwọ́ kan ilẹ̀ mo ti fi kan oríbò mo ti fi kan mọ́tò yín ẹ̀yin ẹ má fún mi lówó kẹ́ ẹ má lọ ẹ má fún mi lówó ẹ̀wọ̀n bá ṣọ̀bí ṣe dọ̀tí àwọn padà lọ délé ìsìn àwọn ará níbi àwọn máa fi mí ṣe yẹ̀yẹ̀ yọ síbí àti pẹlẹbẹ wọn máa fi mí ṣe yẹ̀yẹ̀ lé ọlọ́ọ̀bàjẹ́ ẹ má fún mi lówó má gba owó ni má gba owó mo down ìgbà tẹ́ ń sọ̀rọ̀ sí ẹ dá orúkọ kan yọ kí ló kàn yín pẹ̀lú yọ̀ṣíbí kí ló kàn yín èmi àti yọ̀ṣíbí jọ ń gbélé ni kí ló kàn yín pẹ̀lú o oh, that's fine ṣe rí yọ̀ṣíbí tẹ̀ sọ yẹn òun gangan là ń wá lọ wọn ní adékọ̀yà street ló ń gbé bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa ni. ẹ̀yin mọ yọ̀ṣíbí rí. Ah, ah, ọ̀rẹ́ wa ni yọ̀ṣíbí. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe da ìyẹn mọ yọ̀ṣíbí rí. ẹ là owó tẹ sọ yẹn a máa fún yín sin sin sin nísìn. twenty five thousand mi ẹ bá fún mi. a máa fún yín. ẹ bá fún mi twenty five thousand. yes ilé kan náà lèmi àti yọ̀ṣíbí ń gbé smọ́lí mi ni yọ̀ṣíbí ah. ọmọ mi ni yọ̀ṣíbí nínú ilé olórí burúkú ni tó mm. ti yẹ yín sìn mo ìbú mo ìbú láàárọ̀ láàárọ̀ ẹni tí ò máa rá mú ó lọ wọ ọlẹ́ trọ́sà. bẹ́ẹ̀ni ṣòkòtì ẹ̀ngàn ló wọ̀ láàárọ̀ ẹ wo tí bọ́ bá mú yín délé tí bọ́ bá mú yín délé tó gbé jàdó gbé màá thirty five thousand thirty five thirty five non dis stop nígbàlá nígbàlá aṣọ. ẹgbà lèmi ò mọ̀lẹ́ tí màá lọ bá ṣe lọ́jà báyìí sí dídí dídí kì í lọ pẹ́lẹ̀ tí màá máa dọ́jà bí mọ̀lẹ́ tí màá máa bẹ́ ẹ̀gbọ́n tí màá lọ bá ṣe ní twenty five thousand kọ́ pẹ̀lú confidence mi. ẹ̀gbọ́n thirty five lélẹ̀ ẹgbà náà. ẹ bá ní ìsàmà tún fún yín. ṣé ibi òkè sí òkò pé. Ah, ah. ó pè é. ní ọjọ́ ní ọjọ́ ní ìṣó. ibo la ma gbà ibo la ma gbà. ǹjẹ́ ní ìṣó bí ọlọ́lé ọlọ́lé mi. ṣé ṣe gbé lálápẹ̀rẹ̀ ni. lálápẹ̀rẹ̀ báwo èmi ò gbé lálápẹ̀rẹ̀ o. Ah, èmi mò ń gbé lálápẹ̀rẹ̀ ṣùgbọ́n ilẹ̀ kúkú fẹ́ mọ lèmi ẹ̀ tí wá kí mi rárá. ẹ wo àǹtí ẹ má bínú òkè bí ni òjá rí tán o máa mọ lẹ́yìn kò síbi tẹ́lẹ̀ rìn ẹ̀yẹ mọ̀ tèmi ò mọ̀. bẹ́lẹ̀bẹ́ ẹlẹ́rìí ẹ̀yẹ ṣé ibi tí mo mọ̀ ló mọ̀. ṣé o ti gbàgbé ni pé kò síbi tó mọ̀ tèmi náà ní mọ̀. ó dàbọ̀ o ẹlẹ́rìí ẹ̀yẹ kò mú nǹkan bọ̀ o. wọ́n bẹ̀rù ti lè lé. ta la o. àwọn ọmọ oko ah, ah. àwọn ọmọ oko wọn á rí mọ́tò wọn á ti lanú lẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́. ẹ bọ̀dá Sàámú ẹ pẹ̀lẹ́ ẹ máa káàbọ̀. Yọ̀ṣíbí ńkọ́. wọ́n wà lé àti Yọ̀ṣíbí wà lé. Yọ̀ṣíbí Yọ̀ṣíb Yọ̀ṣíb bọ́ síbi ìjẹ̀wèrè. kí ló dé kí ló ṣẹlẹ̀. àwọn olóríire alálùbáríkà tí wọ́n ń béèrè ẹ̀rì ẹjọ́ lórí burúkú ìtú ni ṣé dandan ló fi ń fẹ́ràn mi ṣé dandan ló fi ń tẹ̀lé èèyàn jáde ni fún mi ò bá yín ṣe kí ló dé ẹ̀dẹ̀ tún wá mi débi báyìí ah kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ẹ̀yin náà dẹ̀ tún mú ọ wá síbi báyìí àtẹ̀yìn àtẹ̀ tó mú yín wá síbi báyìí tábà bímọ obìnrin ó máa dá láàmú ni ah, ah, ẹ fún mi lè dá láàmú. lórí burúkú ni ó lè ṣépè fún mi ṣé kí wọ́n da ọ̀n bọ́ ṣe ìdìbí táfíkà ṣé kí wọ́n dà láàmú ni àmọ́ lórí burúkú lọ́mọ yìí ni. ẹ wá ẹ wá ẹ wá kí ló pa yìí kọ tẹ́fẹ́jẹ́ kọ́mọ̀ ì ló yẹ kẹ́ ẹ̀ bínú bẹ́ẹ̀ yẹn. torí pé bá a ṣe rí yín ni ẹ̀yin náà dá lọ́mọbìnrin ni bẹ́ẹ̀ ṣé mo wà wá náà kì í ṣolóṣe. o ṣolóṣì. bẹ́ẹ̀ni a fẹ́ tọ́jú yín ni. lọ ah! gbẹrù mọ́tò ìwá èsì èdè ṣiṣẹ́ lálálálálálá wà á rí irú mọ́tò mi bóyá ìwà bàbá ìwà bàbá ìwé jẹjẹrẹ mọ́ sùn kò ní lẹ́sìn mọ́. a mọ̀ pé kì í ṣe ẹni tíyà jẹ a fẹ́ tọ́jú yín a fẹ́ fowó tọ́jú yín sí. ẹ ah! eh, ọgbà mi kẹ ẹ jọ ṣé mo sọ fún yín pé ìyà ń jẹ mí ni ṣé àwọn ìyàwó alára mi ni. ìyà ń jẹ. ìyà ń jẹ mi ní ẹgbẹ́ lọ́sàn yìí má pariwo lórí o. ó lè àdúgbò wa dá o àdúgbò wa dá o olórí burúkú ni o olórí burúkú ni ẹ rí ọmọ ọlọ́ta tó dìbò yìí ó lè fọmọ gíláàsì yẹn o ó lè sọ ọmọ ọlọ́ta yẹn o ẹ jọ kí ló tẹ̀sí wọ̀ náà ẹ wọlé. ẹ jẹ́ kí n wọnú èsì kí lè máa gbọ́ ọ̀kan tí ẹ wá a máa gbọ̀nà bomi. ẹ wọlé o. mo fẹ́ mọ ìdí tẹ́ fi wà gangan wèrè lórí burúkú àwọn èèyàn gidi wẹ́wẹ́ òun yọmọ lọ́ta a ṣí èrè ó yà ẹ̀tọ́ èsì ẹ̀tọ́ èsì ẹ̀tọ́ èsì mo fẹ́ mọ̀ ní ẹ̀tọ́ èrè burúkú. guys ẹ jẹ́ ká sọ fún wọn irọ́ ẹ má jẹ́ ká sọ fún wọn ẹ jẹ́ ká sọ fún wọn a ṣe máa sọ fún wọn. irú gbogbo eléyìí tẹ ṣe ẹ dẹ́mi lóhùn ẹ lè dàbí dúró síbi ṣé kí n má padà lọ ni ah, mo lè tẹ̀lé yín gẹ́gẹ́ bí èèyàn yìí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí Yosibi fi ń yẹ̀yẹ́ yín bẹ́yẹn ẹ lè fi mí sọ̀rọ̀ ẹ fi mí sọ̀rọ̀ bẹ́yẹn á dùn kí lẹ́jọ́ drag ṣé bọ́jẹ̀tì Nàìjíríà náà nìṣòro yín báyìí ọ̀rọ̀ yọ̀ṣíbí náà ni ṣe rí yọ̀ṣíbí ẹ̀gbọ́n mo nífẹ̀ẹ́ gan ni bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ gan ni. recap recap recap. àní mo nífẹ̀ẹ́ yọ̀ṣíbí. o like yọ̀ṣíbí. mo nífẹ̀ẹ́ gan ni mo dẹ̀ fẹ́ fẹ́. o fẹ́ fẹ́ yọ̀ṣíbí. mo fẹ́ fẹ́ ni. ṣé o wádìí mi. mi ò wádìí yín. o ò mẹ̀mí rí ní ìmọ̀ yín ẹ̀kan yẹn náà la rí yín. o fẹ́ fẹ́ yọ̀ síbí o like ẹ̀ gan. mo like ẹ̀ gan but <laughs> mi lè bá sọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀. bó ṣe rí o lè bò béèrè sọ̀rọ̀ o lè fẹ́ fẹ́ yọ̀ṣibí kí ló special ara yọ̀ṣibí tó fẹ́ fẹ́ fi yọ̀ṣibí lẹ̀ lọ́wọ́ lómi kò fẹ́. bó ṣe rí yẹn kankan ni mo ṣe láìkì ẹ. bí yọ̀ṣibí ṣe rí ló ṣe láìkì ẹ. bó ṣe rí yẹn ni. ó dẹ̀ ń jẹ́ kí n máa láìkì ẹ sí i. kò sí wàhálà alágídí ni o o ṣáà rí bóyá ṣe é sìn tó bínú gan tó tó tó tó yàrí tó yàrí tó lòun ọmọ yìí rí àwọn kẹ díẹ̀ lókù tó pariwo lè lè yín lórí tó ní kẹ máa lọ kẹ máa lọ kẹ máa lọ agídí ẹ̀ pa àmọ́ nǹkan tèmi mọ̀ ni pé obìnrin ò ní rówó kó má bù sẹ́rìn ọmọdé ò ní foyin sẹ́nu kó tú dànù láyé láyé àwọn gbọ́mọ lè rí bí wọ́n bí seventy k kiri bí seventy k tá a lè fùyọ́ sí bí sìn ó tán ní ìsinsìnyí kí nǹkan rí seventy k. a máa fún yín ẹ máa fún mi seventy k. ẹ̀gbọ́n seventy thousand yẹn pọ̀ ẹ bá a bá a seventy k náà ń pẹ́ a lè bùn fún ṣe ọmọ alágídí òṣì ní kọ́lọ́hún òfẹ́ ẹ máa fẹ́ mi thirty òun máa gba seventy. gbogbo ẹjẹ hundred. bẹ́ẹ̀ni a máa fún yín. a máa fún yín ẹ wọ ní mọ́tò kan fún yín. kò sí wàhálà ẹ wo ẹ fún mi lówó yẹn ẹ fún mi lówó yẹn ẹ lè máa gbé mi tẹ bá gbé mi ẹ máa gbé mi dé tòsí ilé torí irú ibi tẹ gbé mi wá mo rí pé dùn tì yín lẹ ṣe gbé mi wá síbi torí tí bá máa yọ nínú hundred thousand yẹn fi gbọ́kadà ó máa tó fifteen k ó máa tún dín. ẹ̀gbọ́n ẹ wọlé ẹ jẹ́ ká máa lọ. wọlé síbi. ẹ wọlé. Ọlọ́run má jẹ́ ibi gíga làyè mi ó last corner ni mo. ẹ máa bọ̀. last corner mi bẹ́ẹ̀ ni mo lọ. sista ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ gan-an báwo ló ṣe ṣẹlẹ̀. wọ́n mà dáhùn ilé ìlóhùn wọn máa mọ bọ́rọ̀ ṣe jẹ́ wọn máa mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ń tì mí mọ́kùnrin lọ́rùn ah, ah. wọ́n ní mi ò fáwọn ọkùnrin ṣé dandan ni ṣé mo sọ fún ọ pé mò ń wọ ọkọ ni ah, mi ò lè fẹ́ wọn spirit mi ò kàn agree pé láwọn guys yẹn ni mi ò lè fẹ́ wọn wọ́n dẹ̀ ń ṣe tipátipá kí ló dé kí ló ṣẹlẹ̀. àǹtí eh, ah. yọ̀ṣí bí lóòótọ́ téèyàn bá kọ́kọ́ mí ìtòkùnrin spirit yín lè má connect pẹ̀lú wọn ṣùgbọ́n tó bá yá tẹ́ bá jọ blend ẹ máa láìkí wọn ẹ ti ẹ̀ sì gbìyànjú ìkan wò ẹ̀yin tí ẹ̀ ní lock ṣe bí ẹ̀rọ lójú títì lọ́pàdé yín tán láwọn láìkí yín pọ̀ fẹsẹ̀ yín ẹ ti ẹ̀ sì gbìyànjú wò àbí kíá. ẹ máa gbà mí kẹ́ ẹ̀ ẹjọ ṣó tí ń bá mi ṣe pẹlẹbẹ ni ah, ah. Ah, àbí wọn náà fẹ́ jọ olórí burúkú bọdé ẹ Sàámú kí ló ṣẹlẹ̀ mo ní mi ò fọkọ ṣé mo sọ pé mò ń wọkọ ni àbí mo níyà ọkọ ń jẹ mi ẹ̀ẹ́dẹ̀ fi mí lọ́rùn lẹ̀. mo ṣe bí ẹni sùúrù ẹni sùúrù akọ́ni tún nǹkan tí pẹlẹbẹ sọ ní àwọn gáìsì yẹn kí wọ́n wà òkè wọ́n lówó lọ́wọ́ mọ́tò wọn neat kí kò fẹ́ kan nu ọ̀nà àwọn yẹn ká máa rówó gbà kó lè máa fún wa kan. àwọn àtẹnu òṣì. kan fẹ́ kan nu wọn. ọmọ lọ́ta tó o fẹ́ fi fọ́ wíṣkì ní mọ́tò wọn dànù àwọn lọ fún ẹ ní seventy thousand lọ́fẹ̀ẹ́ ló fò yìí seventy thousand naira ò lọ ní kí n fún ẹ yìí ó ní iye tẹ́bi fún ara mi tí mo ti gé e lára wọn lẹ́nìí a ṣe èrè ara ẹ àwọn tó pẹ́yìn tó níwájú tó lẹ́yìn tó dáadáa dáadáa tó dùn rí wọn ò ní lọ́ọ̀kì tí tírú ẹ̀ rí yìí àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà páyẹ wọ́n wá dààmú lé ẹ̀ káàkiri wọ́n wá ń ṣàkóso bí ṣe bí ṣe bí ìfẹ́ ìwọ wèrè yìí irú yín náà lè dè máa padà lọ gbá wọn kan tẹ́ máa lọ fẹ́ wọn máa lọ fẹ́ wọn tán sìn wàá lọ máa po gàrí mépo wàá gbé gàrí lẹ̀ wàá dépolé lórí wà wàá lọ́mọ lọ́mọ wàá ní káwọn ọmọ jẹ kán máa wọ̀rí ọlọ́run á ṣèyanu lálẹ́ kọ̀ọ̀kọ̀ ṣọ̀ ló wọ́n máa ṣe fáwọn ọmọ onírànú òṣì àwọn tó máa tọ́jú ẹ wo pẹlẹbẹ pẹlẹbẹ àtiwájú àtẹ̀yìn tẹ́ ẹ bá rí mọ́tò táwọn pípù yìí ní ó kéré jù á tó twenty seven ah, wọ́n fẹ́ gbé kan fún wèrè prado náà fẹ́ fún wèrè yìí ní ìmọ̀ tán rí lára ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàkóòṣì ẹ̀rí ó ti ń dowó yẹn mu ẹ̀rí ó ti ń dowó mu ó ti ń dowó mu wèrè ó ti fọ́fọ́wó seventy thousand owó tó délé ló máa wà lọ́wọ́ wọn ṣé lọ bẹ́ẹ̀ pè wọ́n wá ẹ̀yin olórí burúkú ẹ̀gbọ́n òṣì ṣé mo sọ fún pé mò ń wọkọ̀ ni ṣé lọ́jọ́ ni ṣé lọ́lọ́lọ́ fi fọ́kọ ni ẹ̀rẹ̀ fi mí lẹ̀. èmi ló sọ owó lù owó mi ṣùṣù ó sọ owó lù mí ṣé mo kì í wèrè mo mọ tó ṣe ṣé mo kì í torí tèmi ló ṣe ṣe ògbó tó ṣe ó rò pé mo ì máa toast òun pé bóyá máa fẹ́ òun mi lè toast ẹ láyé kò sí tí mo lè fẹ́ lára ẹ tí bá tẹ̀ máa ṣe mistake tí bá sọ pé mo fẹ́ fẹ́ máa jẹ́ lẹ́ẹ̀kan ni pàpàpàpàpà mo lè máa sáré kọ́m ẹjọ ta ló lóun máa fẹ́ yọ sí bínú gbogbo. èmi ni. mo wò lọ pé ìwọ ni. èmi ni. báwo ni pẹ̀lẹ́ wo mú kan náà méjèèjì wo kan tó bá fẹ́ nínú wọn lọ́fẹ̀ẹ́ lófò kó o mú iye tó bá wù ẹ́ lẹ́yìn ìgbà tó bá bá wọn ṣeré tán fún wọn ìyí tó bá wù ẹ́ nínú wọn tó bá lè pàkéjì ẹ̀ dáadáa tó tún ṣe kò sí nǹkan tó ń wọ́ lára obìnrin tí ò sí lára wọn ó mọ̀ kò yọ síbí kò sí nǹkan kan tó ní àwọn eléyìí jẹ́ yẹ́yì sí ẹ iwájú ló dé wò yìí ẹ̀wọ̀n rè mú kan nù wọn orí nǹkan ẹ̀sùn mọ̀ ẹ̀sùn mọ̀ gbogbo ẹ̀ sí. ẹbí sùúrù ẹ jẹ́ fẹnu mi sọ̀rọ̀. ẹ ló darí ìwọ náà ò rí nǹkan tó ń ti dànù ni oh bó ṣe wà yìí ẹ ah. kí ló ń. ẹ wá ẹ wá ẹ wá ẹ bọ́ báyìí ẹ bọ́ báyìí. kí ló ń ṣe ẹ ó rí kàlàbà tó wà lẹ́yìn ẹ̀ ní ó rí kàlàbà ni ebi kàlàbà ló jù sí ẹ yìí ó rí ni nǹkan ló yẹ kó dì mú ìwọ máa sọ̀rọ̀ ẹ di cross river ni òun dẹ̀ ti ju kàlàbà sí ẹ̀wà kan gbámú ni ìgbà tó fi ń bọ̀ mo fi wọn lè mú ẹ máa wò mí wọ́ọ̀tì rẹ̀. títí tí fún kí ni kúrò jọ. nípa kí ni lọ jọ. Ah! Ah! kí ló ń ṣe o fẹ́ pọ̀ ọmọ fún mi ni. kí ló ń ṣe ẹ ń sọ ọmọ orí ah! mi ni. rasamu kí ni túmọ̀ ogun eléyìí náà. nìkíni nìkíni báà bá ládọ̀ a máa ń fò bẹ̀ṣẹ̀ bọ ni. kẹ́ gbọ́ mi dáadáa tó bá lè jẹ́wọ́ náà ló fẹ́ fẹ́ yọ síbi bó ṣe sọ kó gbọ́ eléyìí ọkọ ẹ̀ ò sí lára ǹdí ọmọ mẹ́ta ló bí ọ̀ ó ṣe burúkú eré ìwọ òrí ni ó rà pọ́ṣẹ̀ ni ó rà dúrúdúrú sẹ́yìn ni ó rí bíi tírélà ẹ̀bọ́n bá ẹ̀bọ́n bá wọ́n máa gba ìlú létí o wọ́n máa gba ìmọ̀sán fún ìtẹ́lẹ̀ kẹ̀dẹ́ kára yìí balẹ̀ tẹ́ ìṣe wọ́n ràn wọ́n ràn yìí o eléyìí olórí aṣẹ́wó ni o ah. nọ́mbà one ládùúgbò ó ní. ẹ mọ iye ìdààmú tí mo ti dààmú ni kọ́bù kan náà àwọn méjèèjì. bọ́dà torí pé mo rò bí ẹ sharp òun la ṣe níbi kẹ́ bá báyọ̀ ṣubí sọ̀rọ̀ ẹ kò kọ́ bẹ́ẹ̀ ṣe náà dáadáa gbé lè nà. mo sharp mo lè ti báyọ̀ ṣubí sọ̀rọ̀ mi ìdẹ̀lẹ̀ fẹ̀mí ara mi lẹ̀ ṣó ti gbọ́ olówó ò ṣe é olówó fẹ́. bẹ̀rẹ̀ Sàámú. nìkè ní seventy thousand tẹ fún mi tẹ́lẹ̀ kí fún ni ó ní olówó gbà. ẹni pé seventy thousand naira kò bá. owó ni ó dùn mí lura kó má bàa dàbí pé mo wọ́n wá bí lásán o ni mo ṣe káyọ̀ méjì wá nígbà káyọ̀ mú kan nínú wọn. bóyá ká dọ́bù ẹ̀ bóyá ká fún five hundred k. ó ní tẹ́ ẹ bá fò ní one million naira olówó ni gbà oh. olówó fẹ́. bọ̀dà ẹ fọ́n bùgàn ẹ̀yin guys ẹ jẹ́ ká máa lọ. wá mi seventy thousand ìbáwọ̀ la ẹ fẹ́ ṣe. tó bá ṣe wọ̀nyí kẹ́ ṣíjọ́ máa tẹ̀lé yín bọ̀ àwọn onírànù ó yẹ kó lùyẹ kó fọ yín lórí ni ìgbà tẹ̀yìn ti rí pé ilẹ̀ ti ń pọ̀ yìí ṣé ẹ kẹ́ẹ̀ tún tẹ̀lé wọn gbogbo ọjà tẹ gbé wá ó ti kùtà nìyẹn kí lè tún lọ bá wọn fún. wo alfa owó ten thousand lówó tèmi bá mi kó. jọ fifteen k tèmi ní kíákíá. owó kíni o. bẹ́ẹ̀ ni owó ṣe wà ní. ọjà tẹ gbé wá wọn rà. wọn rà kíni. olóṣò yín tẹ jẹ́ wọn rajà yín. Uh-huh. tí bàbá wò ìṣe láàánú pé mo pe yín wá síbí ìwọ ó dàgbà máa fún ẹ two five ìwọ máa fún ẹ one five tán. bàbá bàbá àtànà la ti ń dààmú ó tiẹ̀ tí wàá sún wa báyìí àárín ìkọ̀ ètùtù ta lè mú wa. ẹ̀ẹ́rì kí ni àbí kí n mọ gbọ́ tẹ̀ ẹ̀rí pa ayé yìí ti bàjẹ́ ayé yìí ti ta orí ẹ̀yin wọlé ta fẹ́ gun lọ́rùn yín rè ah. bẹ́ẹ̀ ni mo sọ ibi tẹ́ ẹ ti gun mọ́tò dé ẹ fẹ́ fẹsẹ̀ rè débẹ̀ ah. Ah. ibi tẹ́ ẹ ga yé dé ẹ fẹ́ jìyà débẹ̀ ẹ wọ́n mi bọ́sọ̀ kó sọ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́ sọ lẹ́nu yìí kò sọ̀rọ̀ ń bẹ́ o. bàbá a rí ọmọbìnrin kan Adamu lórí ẹ in a bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá kò gbọ́ ó mọ̀ sí o ó ṣe fọ́mọ tí ń jẹ ẹrú arọmọbìnrin kan apá sọ̀rọ̀ ọmọ ìwọ̀ngọ́ o ṣé tó yẹ kó sọ jáde lẹ́nu lọ́sọ̀ ẹ̀yin ọmọ yẹn sì ti kú ṣeré ẹ̀ ń fàrù ṣeré ẹ jẹ́ bí nílẹ̀ ìbéèrè kan ṣé nígbà tẹ́ rí ọmọ ẹ bá lọ́wọ́ àbí ẹ bá lọ́wọ́. a bá lọ́wọ́. ó sì dá yín lójú pé ajé rẹ̀ kún. ajé ẹ̀ kún ó kún. ẹ wo bọ́ bá kọjá ẹjọ́ mẹ́ta òní elédùnmọ̀dé ń gbọ́ tí ó ṣẹlẹ̀ sí èmi ò lè sọ o. àmọ́ bàbá òótọ́ la rí ọmọbìnrin yẹn ṣùgbọ́n ọmọbìnrin yẹn lágídí a ti fowó bẹ́ẹ̀ a ti fi mọ́tò bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀ ni bàbá ìjọ ẹ bá lè fún wa kọ̀ọ̀kan kátà lè fi mú wá. òótọ́ làwọn àgbàlagbà sọ wọ́n ní gbogbo abá pọ̀lì sódù kan náà ààrùn ńlá kan náà orí tiẹ̀ pé ìwọ ní làákàyè ẹ̀yìn bá jẹ́ bẹ́ẹ̀ ìtaṣẹ̀ wà bẹ́ẹ̀ ló bá kókè tó ó níbi táwọn bàbá mi gbé sí orí bá ṣe ṣe ẹ wò á lóògùn fún ni á lò sẹ́ fún ni nígbà tí n bá parí iṣẹ́ òun tán n kò ní kẹ́ ẹ lọ́ọ̀rẹ́ sọ sínú ilé kẹ́ẹ̀kan bọ̀pá ti yẹlẹ jẹ́ èdè mu èdè ó mu iná ràn yóò kú bàbá ńlá kó yẹn tí ó kọ́ mi rú bẹ́ẹ̀ bá ti wá lò fún tán tẹ́ fi mú déyà yìí ikọ́ ọgbọ́ ire ò ní sọ èmi mo sọ fún yín bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ bàbá ṣé sì lè máa fún wa ní kinní yẹn. orí yín ò dáa sẹ́rù yín mo jẹ́ ni èké kékeré kó kó kó kó kàlàdà dákú wájú mi ẹ má pàtẹ́ fi débi lọ́la o. ṣe rí ní pele bíi ta dé ẹ jẹ́ ká sọ ọ̀tọ̀ fúnra wa ṣe rí ọmọ yọṣí bíi ta ní kẹ̀kẹ́ bá mú wá yẹn ajé wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni torí ajé tó wà lára ẹ̀ yẹn ogun mo ṣe fẹ́ fẹ́ ẹ̀ torí ẹni tó bá fẹ́ ẹ̀ ṣé kí n má tọ̀ yẹn ìbùkún má bẹ́ẹ̀ ni owó yẹn lè máa pọ̀ sí. ajé wà lára yọ síbí. ajé wà lára ẹ̀. ìbùkún wà lára ẹ̀. ó wà lára ẹ̀. òun ni wọ́n ṣe fẹ́ fẹ́ yìí. bẹ́ẹ̀ ni. o ti wádìí débẹ̀. wádìí débẹ̀. kí lè ṣe wá fẹ́ mi lówó ọmọ tí mo fún ní seventy thousand tó sọ lù mí lójú ẹ wá fún mi ní five hundred thousand ẹ jẹ́jẹ́ tọ̀ yìí ó dìdí sọ ni mo kàn sọ lọ́jọ́ yẹn ni ó ní tó bá kún five hundred thousand fún òun ó lò ni ó dẹ̀ làgídí gan mo mọ ibi tí fẹ́ wà. bùrọ̀dá gbogbo ọgbọ́n gbogbo ìmọ̀ tẹ bá mọ̀ ẹ ẹ bá wa lò ó kí ọ̀rẹ́ wa yìí kó kí a lè rí yọ síbí fẹ́ ẹ jọ. dẹ̀dẹ̀ sọ ibi jẹ́ bẹ́ẹ̀ mú lélẹ̀. ẹ̀yin lẹ ní. èmi ní fẹ́ẹ́ tó ń dẹ́kẹ̀. lẹ ní. kí wọn gbóhùn ni màá fẹ́ dábàá ìtòló lọ mi fẹ́ ṣe báyìí. You, you mean you are fully prepared? Uh, we are fully prepared. You're fully prepared? Yeah. What am I going to do now? Okay, Emo, come. Ohun tí bọ̀rọ̀ kò ṣe gbọ́mọ lọ́wọ́ lọ́nà wo kò yé mi ojúbọ̀rọ̀ fi gbọ́mọ lọ́wọ́ kó ẹ jẹ́ kọ́rọ̀ yín yé mi. ẹ wò ẹ kó tó ń sọ lélẹ̀. àṣà kan ni. nùnà àṣà kọ. tìrò. nùnà tìrò kọ. kí ni. ṣe lílì yìí kò kò ní pa lára ṣùgbọ́n kò tẹ́ máa ṣe ni wípé ẹ máa gẹ̀ẹ́tì oúnjẹ ẹ máa pọ̀ sí díẹ̀díẹ̀ sínú oúnjẹ nínú kò sí kan tó máa ṣe ìfẹ́ mi kò máa ṣe kí ni ó máa pinlẹ̀ sọ́kùn ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó máa bẹ̀rẹ̀ sí ní ní ìfẹ́ mi ara rẹ̀ balẹ̀ wọ̀ ṣé kí máa tọ́ kò ní dá yìí láàmú tẹ́ máa fi mọ́ dọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni ìyẹn pẹ̀lẹ́ léyìí. bẹ́ẹ̀ni. kí ẹ̀kọ́ bù sínú oúnjẹ. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ fi sóúnjẹ. èdè ṣógun kankan ò ní ṣe. kò sí kan tó máa ṣe kò sí kan tó máa ṣe. ó máa fi fall in love fún ọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ibù tó máa fi tó máa fi wà nù lé mi tó máa fi ká lójú ẹ̀ ó tún sì máa wà nù lé mi lọ ni máa gbowó gan o máa gbowó gan o máa gbowó gan o èmi àti Oṣibí ti pẹ́ jù báyìí lọ ó ti pẹ́ jù báyìí lọ o mo lè mọ̀ pé òun ló máa ń bá mi fọṣọ gbà mí òun ló máa ń a máa ń jà lóòótọ́ àmọ́ mo mọ̀ kò like mi o ẹ má fún mi lówó tó pọ̀ ẹ má fún mi lówó gan o èmi mo dẹ̀ ní five hundred. ìyín ni. five hundred thousand yìí kéré nínú owó tá a máa fún yín a máa kọ́lé fún yín bẹ́ẹ̀ ṣe wà bọ̀dá Sàámú ah, ẹ máa enjoy wa gan a máa ra mọ́tò fún yín tí Yọ̀ṣíbí bá lo oṣù méjì péré ní ilé wa bọ̀dá Sàámú ẹ máa bí happy jù báyìí lọ. kí Yọ̀ṣíbí máa lọ kí Yọ̀ṣíbí máa lọ. ojú yín lórí bó ṣe wà yìí ètè yín ò ní bà ah, ah. Yọ̀ṣíbí ló ní. bọ̀dá Sàámú ẹ tẹ̀ ní sùúrù náà bá bẹ́ẹ̀ sáré sórí òkun àwọn ọlọ́mọba yín ká Ah, ẹ wá gbóúnjẹ dá sí gbòòrò ẹ sọ pé yọṣíbí nìkan ló ní. tí wọn náà bá kàṣà lórí okùn má kí ẹ ń gbà mí lélẹyìí o yọṣíbí ló ní. Ah, àti yọṣíbí ẹ káàbọ̀ ẹ dúró síbi ẹ dúró ẹ wò wọ́n ti wá gbóúnjẹ dé. bẹ́ẹ̀ni mo lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn mi kan ìgbà tí wọn gbóúnjẹ fún mi bẹ́ẹ̀ èmi ò dẹ fi bẹ́ẹ̀ láìkí jollof rice wọn wá ní tí n bá délé igbe kí n gbé fọmọ nlé mo dẹ̀ wọ́n kì mí ìlọ́mọ nlé àmọ́ mo wá ní kó mi bu adult mo ní kó bá mi bù wò bí jẹ́ kí jẹ́ kórí ẹ̀ lẹ́gàn kórì wọn bàjẹ́ dànù oore. Ah! àgẹ̀mọ̀wọ̀ àdúgbò èrè nìyí kò bá jí àgẹ̀mọ̀ rà ojú yín lè fi rí ètè yín ò ní bà yọ síbi oúnjẹ yìí. oúnjẹ òṣìwò oúnjẹ orí burúkú wo ṣé mo bá ń jẹrú ẹ lánàá àbí mo bá ń jẹrú ẹ lẹ́yìn má ṣe báyìí yọ síbi àti kò jẹ lẹ́yìn lọ́wọ́ yẹn lọ́wọ́ fẹ́ bá wà lọ́wọ́ jẹ ni yọ síbi. kí ni Your mama is inside, eh? Greet your mama for me. Mommy, come and see Uncle Simon and see Yoshimi. Where's your mama? She's inside. Ah. ah. Hey. Ah. Bury your mama. Hey, brother Samu. Ẹ èyí wà ní kò sí nǹkan. kó àbí kí láti fẹ́ ṣe. so ibi sẹ́yìn àti yọ síbí máa gbà yọ sí wa lélẹ̀. we are married today tomorrow no <laughs> more. gbogbo ìjà yín ó ti parí báyìí. àbí báwo. ọ̀rọ̀ ìfẹ́ yín ti wá wọ̀. àbí. Ah, ah. <laughs> eléyìí máa yà mí lẹ́nu. Eh, ẹ pẹ̀lẹ́ ah, ẹ pẹ̀lẹ́ eh. ibire ló máa já sí o àmín àfi kẹ fúkẹ rẹ tẹ invitation kẹ invite wa fún wedding lóko. tábòsí yín bá jẹ́ ká tètè ṣe owó lọ ra bó. ẹ ṣe Ọlọ́run má jẹ ah, ká oh, ṣe. wọ́n rí àwọn méjì ó ga o. Ah, yeah. and so she is not okay. she's not okay how do yes. you mean. she, she looks dull. Oh, oh. well, sori when it when you talk about love ikọ́ tó ń pè ní ìfẹ́ lélẹ́yìí o obviously o ti yóò fẹ́ ẹ̀ o ti yóò fẹ́ ni wọ́n gbọ́ mi jọ torí ẹ lọ́hùn ìwọ ṣì wà ní school o face your studies má jẹ́ kí ọkàn tó ẹ̀jẹ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́ o ọlọ́run wọn bíi títí wọn yìí máa já sí jáàmọ́ lọ jáàmọ́ lọ jọ. kí ni ẹ wá ẹ sọ fún mi pé báyìí ló ṣe máa rí o bá ṣe rọra ń dọ́gbọ́n bọ̀ rẹ o ẹ sọ fún mi pé bó ṣe máa rí rèé kí ni túmọ̀ ilé ìbáyìí kò lè sọ kókó. ẹ kò ní sọ̀rọ̀. ẹ sọ fún mi pé kò ní sọ̀rọ̀ náà. ó wà òkè ẹ má wọlé ara ẹ má balẹ̀. ẹ ẹ ó má balẹ̀ ó má balẹ̀. dàkún lélẹ́yìn o kí n bọ̀. ó yá ó yá ó yá ẹ ẹ ṣe bẹ́ẹ̀ mọ nọ́mbà mi tó wà lọ́wọ́ yín yẹn ẹ send account number yín síbẹ̀ máa transfer sí yín. kí ni ìtumọ̀ yẹn ìgbẹ́ fẹ́ máa mú lọ ẹ fẹ́ máa mú un lọ ẹ má wá wà bí láyéláyé ibi tẹ́ ẹ bá mú un lọ àjọ lọ ni mo gbọ́dọ̀ mọ ibi tẹ́ ẹ mú un lọ. ẹ̀yin ti ṣiṣẹ́ ti tán ẹ má wọlé. ẹ̀yin tẹ́lẹ̀ máa kọ́lé fún mi ẹlẹ́ máa ra mọ́tò fún mi ẹ̀rọ máa mú un lọ ibo ni mo mọ̀ tí mo fẹ́ wá mi ò gbà o mi gbà o àjọ máa lọ ni. bẹ́ẹ̀ ni. guys let's follow us. irọ́ wọn lè tẹ̀lé wa ah. wọn lè tẹ̀lé wa tẹ́ ẹ̀ bá dẹ̀ ti gbà kí n tẹ̀lé yín má dá padà. Ah, ah, ah, ẹ̀dẹ̀ èmi ni màá dì mú ẹ̀yẹ́ lọ ẹ̀ máa dì mú ajájọ wọ mọ́tò. màdàrọ̀ torí ọlọ ẹ̀dẹ̀ sọmọ lọ́mọdé látàràrà látàtà látàtà kọ́ ẹ̀ sọmọ lọ́mọdé látàtà kí ni tùmọ̀ ilé ìbá ẹ̀yẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe. mo ti débi tí mò ń lọ báyìí mo ti débi ẹ̀ka ìpadà pè mí ẹ̀ka ìpadà pè mí sẹ́gbọ́. ẹ káàbọ̀. kí ló ṣẹlẹ̀ ṣebí ilé yìí lè lè mú lọ ṣebí lè. ọmọ ìyá yìí. ilé yìí lè mú lọ kí ló ṣẹlẹ̀ ilé yìí lè mú lọ. ẹ fẹ́ burúkú balẹ̀ ah, sásìkò tó yẹ kí ẹ dé rè sásìkò tó yẹ kẹ́ ẹ dédé dé ẹ má bínú bàbá wàhálà yẹn pọ̀ ní kó tó di parí nǹkan ètùtù yìí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ilé yìí lẹ sọ pé ń lọ kí lè túmọ̀ ilé kí lè wá ṣe ń bì nídìí ọ̀gẹ̀dẹ̀. ẹ mọ̀ pé gbogbo nǹkan ló ní ìgbà tí àsìkò ẹ fi ẹ̀mí ara yẹn fi ń ṣeré ẹni yín pa mí ó yẹ ìsọnù lẹ́jàre. kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí kí ló understand kí lè ṣe ń bì. ẹ̀gbọ́n ṣé àpá tí wọ́n yín látàárọ̀ ẹ a ti ṣe nǹkan tó yẹ ká ṣe fún yín o a ti fún yín gbogbo nǹkan tó yẹ ká fún yín ẹ padà ẹ dẹ̀ sọ pé ẹ padà nǹkan tó yín bá fẹ́ rí ẹ máa rí sìn ẹ ti yẹ ẹ ti yẹ yín sìn ẹ máa rí. mo dárò máa ti jẹ́jẹ́ ojú máa ti jẹ́jẹ́ ojú bí ọ̀kadà bí ọ̀kadà ọ̀nà mo dárò. mo bẹ fọlá báyọ. eléwo lélẹ̀ baba ẹni tó bá wa gẹ́ẹ̀tì kan ètùtù yìí rè. yọ̀síbìdì nǹkan ètùtù. yọ̀síbìdì nǹkan ètùtù. wọ́n sọ yọ̀síbìdì nǹkan ètùtù ẹ gbà mí. ilé agbẹ́rẹ́ tó fẹ́ wà yóò ilé agbẹ́ ìkùlé mọ yóò tó wù bọ́ọ̀ bá sọ́ra wò ó fẹ́ jẹ̀wẹ̀ ó yá kọjá lọ sílé yín yẹ̀yẹ́ yẹ̀wì yẹ̀yẹ́ yẹ̀wì yẹ̀yẹ́ yẹ̀wì ní ṣe bàbá pèpà pẹ̀wẹ́lẹ́ pẹ̀wẹ́lẹ́ o ìsìnkú ọ̀rọ̀ ó yẹ wọ́n súré tẹ tẹ tẹ kọ́wọ́ lọ́rẹ̀ gbọ́ngbọ́n wá gbígbọ́n láti ẹ̀yẹ́ yìí bọ́ délẹ̀ tán á di tútù ìsìnkú ọ̀rọ̀ gbára lọ́rẹ̀ gbọ́ngbọ́n wá tó bá ti dánwò àwọn abí kọ́ wá tutù mọ́ wọn lọ́wọ́ ẹ wo ibi táwọn ìlàdé yìí o ibi táwọn ìgangan ìbẹ̀ yìí èyàn tí ó bá lówó ó gbọ́dọ̀ sọ káàkì èyàn tí ó bá lókìkí aya rẹ̀ gbọ́dọ̀ dúró gbági abẹ́ mi ọ̀dájú ló gbówó ọ̀dájú ló gbókìkí ọ̀dájú ló bí agbára ẹ wò ó bí n bá bẹ̀rẹ̀ sí ní kún lẹ́gìrì lẹ́gìrì tí mò ń yọ orí sọ́tọ̀ tí mò ń yọ apá sọ́tọ̀ ẹ lè gbọ́dọ̀ pariwo èyí tó bá pariwo dún yín àrà ni ó sàpá kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ bàbá ìgbà tá à ń mú bọ̀ ó dára lẹ̀ ní kó sọ̀rọ̀ ìsìn ó ti ń mira ó ti ń sọ̀rọ̀ ah! ẹ máa gbọ́sọ̀kúsọ̀ lẹ́nu ẹyẹ ta ni ọ̀gbọ́jọ́ kú rẹ̀ tínú rẹ̀ ó dùn màálù gan ni wọ́n fẹ́ pa pápárọ̀ bẹ̀rẹ̀ kó tún tòun náà ní dùn yóò fi ẹyẹ yóò kọ́kọ́ ya wèrè níwọ̀nba díẹ̀ ẹ wo gbogbo ẹ lọ tó kọ àbísọ̀ rẹ̀ tí wọ́n ní ẹ mú wa òun bàbá orúkọ àbísọ̀ àbísọ̀ wo orúkọ àbísọ̀ rẹ̀ tí wọ́n ní kẹ́ mú wa tẹ́ bá ti ń bọ̀. bàbá ẹ sọ fún wa ká mú orúkọ àbísọ̀ wa. ọ̀dà èdè rẹ̀ èdè ti mú yín dèdí mú yìí méjì ọba mú yín ni ẹ ní sọ fún mi pé ẹ̀rọ tí ó kọ àbísọ rẹ̀ máa ṣe. bàbá ẹ jọ bóyá kèmi lọ bá máa tó wà ń ta yẹn ó máa mórúkọ àbísọ ẹ. bàbá ti fóun náà ní solúsàn ẹ tètè lọ bá o ẹ má jọ pé o. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èmi ètò oníṣẹ́ ibi o agbélédapá ni mi abẹ́ ìkùlé mọ yóò tó wù èmi ètò iṣẹ́ ibi kí ló ṣẹlẹ̀ yẹn lásán lójú. ẹni bí ni yín tó ń pọn wọn rere wẹ ẹ ṣe bá àwọn ìpínlẹ̀ yìí lẹ́yìn ṣiṣẹ́ fún ah! gbogbo àwọn ọmọ tó ń ṣe bí ládùúgbò yìí. irọ́ wọn lára rẹ̀ ọ̀yá ni ẹ̀fọ́rí túlù ní ìdálà fún lórí ọdún rẹ̀. Ah! irọ́ ló máa ba iye yín jẹ́ olórí burúkú bàbá yìí ẹ̀yin wèrè yìí ẹ wo bí ṣé ẹ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín gbọ́dọ̀ ṣe yẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí olórí burúkú ni wọ́n tẹ́ẹ̀bá rí bí wọ́n ṣe lè yọ̀ síbi tó èmi ò mọ̀ wọ́n tún fún mi ní nǹkan pé kí n fi sínú oúnjẹ fún aṣọ̀fẹ́ lò fún oògùn ni. àdásà mú ládùúrò owó yìí. àdúrò owó tí wọ́n kó lẹ̀ tán ní kí n fi bá tiẹ̀ jẹ́. Ah. owó tán kó lẹ̀ tí wọ́n fi fún mi ní nǹkan tán ní kí n fi sínú oúnjẹ ìfún ẹ pé kó jẹ hmm. wọ́n wá ní tó o bá ti jẹ tán wọ́n ní kò sí bó ṣe lè wù kó rí wọ́n ló máa dọ̀ọ́ wọ́n ní ọpọlọ ẹ̀ máa evaporate wọ́n lọ́pọ̀ ẹ̀ máa ejaculate to the level of a madness woman wọ́n ní o ò ní mọ kankan tó ṣe mọ́ wọ́n ló kàn wọ́n máa ṣe súú ó lóun ló máa wá fífẹ́ nítorí pé o ti lágídí ju bó ṣe yẹ lọ ó wá ní títí ọdún bíi ó ní tó bá ti wà lájú tán ó lóun máa ti tọ́jú ẹ̀ gan débi pé o ò ní lè padà sílé yìí mọ́ ah, wọ́n á rò pé kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ fífẹ́ náà ni àwọn owó yẹn pọ̀ jù five hundred thousand rẹ̀ lẹ̀ hmm. eléyìí kọjá wọ̀ pé àfẹ́fẹ́ ra wa eléyìí kọjá wípé wọ́n fẹ́ fẹ́ yọ̀ sí bí tó bá máa fẹ́ yọ̀ sí bí kan fẹ́ yọ̀ sí bí kékeré kan mo ṣe gbogbo eléyìí tí mo ṣe mo ṣe fọ́lọ́ náà ni àmọ́ oúnjẹ yìí ó máa jẹ o àwọn ah, ah, bòdà Sàámú abọ́lẹ̀ yìí ń ṣe báyìí náà ah, ẹni ẹ ti fi nǹkan tó ń jẹ ẹ tún ní kí n jẹ ṣẹfẹ́ kí n kú ni. o ò gbọ́n o gbọ́n o gbọ́n akọ̀ǹgbòrò máa di yẹ lọ́wọ́ kú ni ó gbọ̀n mo tí mò ń sọ ni pé oúnjẹ yìí kò sí nǹkan kan bẹ̀rẹ̀ tí èéfín kan sí o ò dẹ̀ ní jẹ́ náà àmọ́ mo ń sọ fún pé kó o rò lọ́kàn ẹ̀ wípé o ti jẹ́ rí nírì bíi kó o ti jẹ́ torí bó ṣe wà yìí máa dọ́gbọ́n mú ẹ wọ́n ní kó o má máa wò sùn àwa dọ́gbọ́n mú ẹ lọ́wọ́ màá mú ẹ lọ láàrin àdúgbò wàá má ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan ti ṣe ẹ́ tí màá fi mú ẹ dọ́dọ̀ wọn torí tó o bá ṣe bẹ́ẹ̀ wàhálà ni o wàhálà gidi ni o tán bá ṣe ìwọ́n lè ṣe mí o ìwọ ló máa mọ style tó máa mú bẹ̀ wọ́n ló máa wò ó tó bá ti ṣe tí wọ́n ti mú ẹ jáde lọ wàá ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan kan ti wà lára ẹ o lè ṣe báyìí. pèmí náà. bọ̀dá Sàámú. Mm-hmm. Mm-hmm. tó pèmí náà bọ̀dá Sàámú. pè mí lẹ́ẹ̀kẹta. bọ̀dá Sàámú ìwọ ni mo ilé ìbáyìí. ìwọ ló eh. mọ ètò máa wá mú nínú mẹ́tẹ̀ẹ̀ta o bóyá eléyìí bóyá yẹn àlejò má máa họ abẹ́ ìwọ ló mọ ètò máa mú nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣé wàá mú tàlà abẹ́ yíyún ah, nítorí wọ́n gbọ́dọ̀ wo bí wọn ò gbọ́dọ̀ fura kó jẹ́ o wọn ò gbọ́dọ̀ fura kó jẹ́ o iṣẹ́ máa bàjẹ́ o mo fẹ́ mọ nǹkan tó fà gangan gangan tó fi ń sáré tẹ̀lé ẹ mo fẹ́ mọ̀. ìbò bùdá Sàámú ṣé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn báyẹn àbí kí kúkú sá lọ ni. tó o bá sá lọ o sá fún ìyá ni o ìyá máa wá ẹ kàn. ìwọ mọ̀ pé ẹni tó bá ń ṣọ́ ni ó máa ń gbọ́njẹ́ lè tá ń ṣọ́ lọ ni. tó o bá lo ilé ìwà lò mí ibo ló fẹ́ sáré tán nírí ẹ mú ìwọ ni kò kéèfó kó dé farabalẹ̀ gidi gan kó má bàa bọ́ a ìtàṣe ni kó jẹ́ ká ṣe ó yà rí àsè kan nínú nǹkan tí mo ní kò rí àsè ṣe bẹ́ẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ ni pé kan tó wà lára ṣe bẹ́ẹ̀ yọ síbí mm-hmm. first one ló ṣe yẹn ó yá ṣe second one sí yọ síbí ó yá ṣe ti tọ́jú ẹ̀ yẹn sí yọ síbí. ẹ wo mi lè ṣe mi lè ṣe tọ́jú ọkọ̀ kan jàre mi. Eh, tó o bá ń bá kiri jẹ́wọ́ pa ẹ̀ tán ni ìtọ́ yìí sì fún ẹ tó o lè ṣe báyìí ẹ̀wọ̀n gbọ́dá sàmú. gbogbo. ẹ̀wọ̀n. five hundred thousand naira ni wọ́n fún mi o ó dẹ̀ wà lọ́wọ́ mi mi ti fọwọ́ kàn àṣọfẹ́ fi ṣògùn owó ni ẹ̀yin wèrè ṣe rí ẹ̀yin aṣebi báyìí lẹ́yọ kọ̀ọ̀kan lọ́wọ́ wa máa bá yín. bóyá mú kí wọ́n á yọ ọ́ra. ẹ̀yin náà lọ. ẹ̀yin náà lọ. máa ń yí ẹ lẹ́sẹ̀. sẹ́mi náà ń tẹ̀lé wọn ni olórí burúkú. bọ́lá Sàámú ẹ ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ni ẹ ṣe gan o ẹ ṣe gan oore ńlá lẹ ṣe fún mi ò tẹ̀jẹ̀ káwọn pípù ìtẹ̀jẹ̀ kan rí mi fi ṣe nǹkan kan tó bá lọ jẹ́ pé ẹlòmíì ni wọ́n fún ní adúrò owó yẹn ni pẹ̀lú gbogbo ìlérí tó tún ṣe tó tún wá fún lóògùn pé kó fi sínú oúnjẹ fún mi wọ́n máa ti pa mí dànù bọ́bọ́dá Sàámú ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ̀yin lólùgbàlà mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe. recap mo sọ pé ẹ̀yin lolùgbàlà mi bí ẹ ṣe gan. recap again. ẹ mú jọ àti sọ ni pé ẹ̀yin lolùgbàlà mi. èmi lolùgbàlà ẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe. inú mi dùn pé ó mọ̀ pé èmi lolùgbàlà ẹ o hmm, kò sí wàhálà ọkùnrin látàárọ̀ náà ni. bẹ́ẹ̀yin náà ni. ọbẹ̀ mi ò kí mi. dúpẹ́ pé ẹ ṣe. kò kí mi ò dúpẹ́ pé mo ṣe kò sí ọ́gìn. Bùrọ̀dá Sàámú. Ẹni sùúrù Bùrọ̀dá Sàámú. Ẹ ṣe. Kò dẹ̀ yọ kìsìn. Ẹ má dúró débi kìsìn yẹn. Kó má débi kìsìn, kí ló dé? Kí ló dé tó lè kìsìn olùgbàlẹ̀? O dẹ̀ lé mi lólùgbàlẹ̀, o dẹ̀ lè kí o dẹ̀ lè kí o lè fẹ́ nu kó olùgbàlẹ̀ lẹ́yìn. ṣé téwu bá dé ká máa wò ká má gba ẹ̀ lámà ẹnu olùgbàlẹ̀ ẹ̀rùn. irọ́ o irọ́ irọ́. kò sí padà ó kàn wá látẹ̀mí olùgbàlẹ̀ náà ni pé kò fẹ́ dọ̀kọ̀ olùgbàlẹ̀ ẹlẹ́nu. ní láìkì ní í ṣe pẹ̀lú olùgbàlà àbẹ́mi kọ́lì saviour ẹ̀ o tún sọ̀rọ̀ láìkì ní ọ̀rọ̀ saviour ah, máa lọ o máa lọ o ogun tó dé ìlárí àmọ́ ogun tó ń bọ̀ o ah, kò sí wàhálà o ogun mi bọ̀ ah, mi ìgbàdúrà kò bọ̀ nígbà tó dẹ̀ ti ń dilé kí sí olùgbẹ̀lẹ̀ ò lè béèrè ohun tó fẹ́. fèròjù kí ìsolùgbàlẹ̀ tọkàntọkàn ni kò jẹ́ kó wá o mhm. mo lè rẹ́rìn bẹ́ẹ̀ délẹ̀ kó jẹ́ kó wá ọ̀rọ̀ abẹ má ṣu ẹnu pọ̀ tú ẹnu ẹ ká wàá lè fa ètè ìsàlẹ̀ yẹn á lè dùn pa mo sún wọn bí jẹ́ ẹ̀sìn ó ti fẹ́ débẹ̀ ó ti fẹ́ débẹ̀. Sàámú Alájọ Sàámú Alájọ Sàámú Alájọ. bá tán mo fẹ́ gbowó mi sá mo fún wọn lówó oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. máa gbó máa gbó owó mi púpẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó máa gbó owó mi púpẹ́. má yàrá wáyé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 ẹlẹ́ṣẹ̀kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi fún wọn lówó wọn ò sàmú o. máa gbó owó mi ó pẹ́. sámú. oṣù gbà tán mo fẹ́ gbowó mi. Sáàmù máa gbó máa gbó máa gbó alájọ. Máa gbó Sáàmù owó mi ó pẹ́. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí oyè. Máa gbó máa gbó owó mi ó pẹ́. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Máa gbó èrè lójú òwò orí kojú owó wálé ríre kan léra ayé fi ṣe nǹkan tó fẹ́ ṣe ìwọ ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni èṣù ò nílò ẹ̀ ayé.